ẹ jẹ́ ká yàn ṣọ́ ẹ jẹ́ ká yàn tàfà ọba nìkan ni o lè gbéra ẹ dọ́dọ̀ ẹ rán. tí wò bá ní nǹkan tó ń hide wàá sọ fún guard pé kó dúró lẹ́nu ọ̀nà kó má jẹ́ kémi ìyàwó ẹ wọlé nítorí pé wà lóbìnrin mi. according to the test tí wọ́n carry out lórí yín ó fi hàn wípé ẹ̀dá ń gájá lọ́mọkùnrin. adélẹyẹ adélẹyẹ ṣé o mọ̀ pé bèmi àti ẹjọ́ sọ́kọ lélẹ́yìí. báyìí ni ẹ mọ́. èmi ló lanu mọ́ lórí ló la ẹnu ẹ ló la orúkọ wọn lórí èmi adélẹ́yìn adégoróyè ọ̀kan lọ́mọ keje ìlú ìlẹ́rẹ́. Ah, Daddy, it's so sad pé ọjọ́ kan náà ni Adémọ́lá Adétọ́lá àti Ìbíwùmí wọ́n fòṣọ́lẹ̀ ni wọ́n kú. Irúfà wo nìyẹn? Irúfà wo ló máa fi èmi ààrẹ mọ́lẹ̀ tó máa lọ mú àbúrò mi? Ah, ah, ẹ fẹ́ dá wàhálà lẹ́ni. Ifá yẹn ìlígà ni ifá yẹn máa jẹ́ o.